gbogbo àwọn tí wọ́n dá wọn tí wọ́n fẹnu kúnra wọn tí wọ́n rò pé mi làwọn fẹnu kún. ẹni tí ìrèké dá tó bẹ̀ kan àbọ̀ kọ́kọ́ tà gbogbo. nínú gbogbo ẹ̀yin tẹ́ ń fẹnu kúnra ẹni tẹ́ lọ sí bàbá lẹ́ ń fẹnu kú. ẹni tí ìran rẹ̀ bá dá tó lóore tó bàbá ti kálẹ̀ ó bọ́ta ó wá kálẹ̀ ọkàn tó bàbá ni mo wí sáyé wá sọ. ẹni bá ìyẹn bẹ́ẹ̀. ìyẹn náà bẹ́ẹ̀. àfa àsábà náà wọ́n sọ ọ̀rọ̀ kan. mo lára ṣe ìta ọba àánú sọ ọ̀rọ̀ kan. bàbá náà wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ṣé wàá dámọ̀ ó tẹ̀ ti dáa ẹ̀yìn ò ní bàjẹ́. ẹ̀yìn ò ní bàjẹ́ nǹkan ọ̀sìn ní bàjẹ́. nínú tí ò ní bàjẹ́. nínú tí ò ní bàjẹ́. òun ni àfàṣàbá náà àtàwọn tó kù. òun ni mo lọ́dọ́ sí bàbá náà ti àwọn tó kù. tí ti dáa. tí wọ́n ti dáa. gbogbo àwọn tó kù wọn ìjánà bàbá. gbogbo àwọn tó kù ìjánà bàbá. Hmm. <clears throat> béèyàn bá béèrè pé báwo lọmọ ṣe ń jànà bàbá kọ́ wá bí mi. béèyàn bá bẹ́ẹ̀ mọ̀ túbọ̀ bó lọmọ ti ń jànà bàbá wá bẹ̀rẹ̀ mọ̀ láti mọ̀ sùúrù. kọ́ lọ bí Yakubu àbúrò wọn. kọ́ wá lọ bí ṣé Yakubu ti ń dá àbúrò ṣé wàá dámọ̀. kọ́ bí àwọn dáadọ́ já fún kọ́ bí àwọn dáadọ́ já àfa lára ṣé wàá dámọ̀. ó wá lọ bèè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jọ já àfa lára ṣé Ádámọ̀ ń gbà náà. Ádámọ̀ gbé ṣé wàá o. ó dojú o. Má kọlù o. Bá a bá kọlù. Tó bá kọlù. Yóò rí báyìí fún ẹ. Yóò rí báyìí fún ẹ. Ṣé Adámọ̀ sọ bẹ́ẹ̀? Ṣé àbí? Òun náà mọ̀. Mùdírù fún ara rẹ̀ náà mọ̀. Alákòóràn. Alákòóràn. Bàbá wa tún wá gbé e lórí wípé. Bàbá tún wá gbé e lórí wípé. Àwọn yìí o àwọn wọ̀nyí. nígbà tẹ́mi kó àkóràn tèmi tó dára àwọn tí ń jẹ́ àfáà lẹ́yìn mi. nígbà tẹ́mi kó àkóràn tèmi tó dára àwọn tí ń jẹ́ àfáà lẹ́yìn mi. ọwọ́ àkó okó pọ̀. tí adamu wa kó pọ̀. ó wá dojú kọ. ó wá dojú kọ. ó ní wọ̀nyí. ó ní wọ̀nyí. àwọn aláwọ̀ yìí tó jẹ́ káwọn ọmọ kọ́kọ́ fi ṣe ọmọ. ó ní wọ àbíkù àwọn aláwọ̀ yìí tó jẹ́ káwọn kó tó di pé èèyàn wà dọmọ. kó tó di pé èèyàn wà di ọmọ lẹ́yìn ó tó dọmọ ó fi nǹkan pamọ́ síbẹ̀. ó fi nǹkan pamọ́ síbẹ̀. lẹ́yìn tó ṣe pé gbogbo àwọn tá a jọ jẹ́ ọ̀kẹ́fúnṣẹ́wò ádámọ̀ tó jẹ́ pé àwọn wọ̀nyí jẹ́ kíní lára wa ó tó kí wọ́n torí ẹ̀kọ́ àbíkú lẹ̀ bábíkú bá ju ọwọ́ tó irú ọwọ́ tó yọ ìlú. lẹ́yìn tó dá sí wípé àwọn tí wọ́n bẹ́ẹ̀ pé gbẹ́mí wọ́n dalẹ̀ àmọ́nà tí ṣèwà ádámọ̀ gbélé wọn lọ́wọ́ látara ọ̀rọ̀ tí bàbá tọ́jú sí wọn lọ́wọ́ wọ́n dalẹ̀. mo ti fi kan dáúdà lójú bàbá ní àwọn ti fi kan dáúdà lójú mo wá wí báyìí kó máa lọ ọ̀dọ̀ wàhábì náà. bàbá láwọn tún wá ń wí bẹ́ẹ̀ kó máa lọ ọ̀dọ̀ sóhun kan máa ń wí bẹ́ẹ̀. kó máa lọ ọ̀dọ̀ àfáwà Yakubu. kó máa lọ ọ̀dọ̀ àfáwà Yakubu. ẹni bá fẹ́ mọ̀ ọ́ kọ́ lọ bẹ̀rẹ̀ pé kí ni bàbá sọ ẹgbẹ́ tẹ̀yìn yóò bá fẹ́ràn àwọn aláwọ̀ ètò òbí sọmọ kó tó di pé yóò wá dọmọ. ìhun tó wí ẹ lọ gbọ́ lẹ́nu. ẹni ọbẹ̀ ẹgbọ́n tí ṣe wàá dámọ̀ wíńdọ́ tí wọ́n sọ fún àbíbù tí ṣe mùdírù wa tòní wípé tẹ́yìn wọ̀nyí tẹ́ ẹ bá fẹ́ràn àwọn tí mo fi sọmọ kẹ́yìn ó tó dọmọ ẹni wọn fẹ́ sí àwọn adámọ̀ sọ pé yóò ṣẹlẹ̀ kó lọ bèrè lọ́wọ́ sí ògà máa wí kó fi sí òdà áwúdà kó sì lọ fi sí òyàkúbù kó wá bí òun náà kó wá bèrè lọ́wọ́ mudiru fúnra ara wọn lórí ọ̀rọ̀ tí ọba sọ yìí. ọ̀dọ̀ bẹ́ẹ̀. ìyẹn lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀. àárín mi pẹ̀lú sọ́wọ́dàmọ̀ ẹ̀dẹ̀ kan àárín bàbá sí òmòṣù ni àti àárín sí wa ádámù ẹnìkan ò lè mọ̀. bí nǹkan bá dáa tó bá wá lọ́nà ẹ̀gbin ẹ̀mí mi a máa kọ́. bí nǹkan bá dáa tó bá wá lọ́nà ẹ̀gbin ẹ̀mí sí òmòṣù ni a máa kọ́. orin tẹ́ ẹ fi pàdé mi. orin tẹ́ ẹ fi tá a pàdé bàbá. àtòrin tá a fa sábàánù ọkọ. àtòrin tí wọn lọ sí sábàánù kọ. ìgbẹ́ nìkan ló kọ. ẹnìkan ló kọ. ẹnìkan kọ́ ló kọ. ẹnìkan kọ́ ló kọ. àfihàn ni. àfihàn ni. àyà mọ́síwú. Nuya kusiwati. Aleika salamu ya kusiwati. Imani nitami sheikhina safuwati. Kadhalika Adamu zuriwati. Ṣé ẹ lórí yẹn? Ṣé ẹ gbọ́? Ṣé ẹ gbọ́? Ṣòye yìí. Ṣòye yìí. Oyè sà, oyè. Oyè ayáwó sùúrù ya sùwàtí alẹ́kà sàlámù yáàkúndíwàtí ìmọ̀ni lítàmí ṣe ìkìlá sọ̀fúwàtí kásálíkà àdàmọ̀sù ọ̀gbọ̀wàtí. ẹnu wàá bí mo ti gbọ́. ẹnu sẹ́wọ̀n wàá bàjẹ́ ìjọba orin bàbá ti gbọ́. nígbà tó ń nígbà tí ṣé wàhábù yọwọ́ kó tó yọwọ́ kí wọ́n tó yọwọ́ ọlọ́run ti dé orí ìní mọ́lẹ̀ ọlọ́run ti dé orí yẹn mọ́lẹ̀ wàhábì kan ló kọ́ ṣé wàhábì kan ló kọ́ o bàbá ló fi ràn bàbá ló fi ràn wọn. òun ló sọ fún mi pé bàbá ló kọ́ lójú rẹ̀. Allahu Akbar. sọ fún bàbá sí òmòṣúlì wípé orin àyàwó ṣùrùdù yá kùwátì àyẹ́ka sàlámù yá kùsùwátì bímọ nígbà mi ṣe ìpinnu àṣọwátì bàbá nígbà ádámù ṣùkùwátì wípé kì í ṣe ṣé òmò ṣé ògànmọ́ wí ló pọ̀ ṣé ádámọ̀ àwọn ni wọ́n gbé àpèkọ́ rẹ̀ fún ṣé ògànmọ́ wí lójú oorun ṣé ògànmọ́ wí lójú oorun ṣé ògànmọ́ wí lójú oorun wọ́n tún wá sọ ńgbà táwa náà tẹ̀lé àwọn ṣéèkì ọ̀gbà mi lọ sí. wọ́n tún wá sọ bẹ́ẹ̀ fáwọn àfáwọn táwọn àfáwọn náà ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ ádámà ṣe lè gbé orin bẹ́ẹ̀ kó gbé e kalẹ̀. ṣé ìwọ ádámà ṣe lè gbé irú orin bẹ́ẹ̀ ah. kalẹ̀. kó fi ránṣẹ́ sí mi. ó sì ránṣẹ́ fún jòmọ́ ṣù ni. kó wá jẹ́ni tó mọ̀ ọ́ tí ó tọ́jú ẹ̀. kó wá jẹ́ni tó mọ̀ ọ́ tí ó tọ́jú rẹ̀. bí ó tiẹ̀ wá yọwọ́ kó tó yọwọ́ kó fi jíṣẹ́. bí ó tiẹ̀ wá yọwọ́ kó tó yọwọ́ kó ti fi jíṣẹ́. òun kọ́ lọ́kọrin fún mi o. àwọn kọ́ lọ́kọrin o. Ádámà Ṣé o Ádámà fi láyà ìlórí lọ́kọrin náà àfáà bàbá ló fi rán wọn? wí fáyé ẹ wí fáyé ẹ gbé fáyé. òun fúnra ẹ lọ́fẹ́ parẹ́ ẹ̀ sọ fún mi. fúnra ara ṣé wà á ṣùgbọ́n àjọ náà wì ni wọ́n sọ fún ṣé wọ́n sún ní. èmi ò wá mọ̀ ìpè ẹ̀yin náà ti gbọ́ rí. ṣé wọ́n sún ní láwọn òtí àwọn bàbá náà ti gbọ́ rí. mo ti fẹ́ dá orin nínú. bàbá ni mo ti fẹ́ dá orin nínú. àtọ́pẹ́ bó ti torí bó ti rí. àmọ́ torí bó ti rí. bó ti wá dà yìí. bó ti wá dà yìí. àmọ́ kò jò ń kọ́ ló ní. àmọ́ kò jẹ́ àwọn kan ni wọ́n ní. ẹni tó ní bí tó ní ló fi rán sí mi. ẹni tó ní sí òmọ̀súnì tó ní sí òwà àbùsùnmí ìjọba wí ló fi rán sí wọn. lórí bẹ́ẹ̀. lórí bẹ́ẹ̀. gbogbo àtẹ bá fẹ́ nu lẹ ọkùnrin kọ́ máa lọ ara ṣé ìwà ádámà. yóò wá sí wù. yá sí Bimani بما جئت من شركنا صفوة فذلك آدم زوجوة irú ọ̀tọ́lọ́dọ̀ ọlọ́run lóore bẹ́ẹ̀ irú irú irú irú pọ̀ lọ́dọ̀ ọlọ́run kélé ìjọ yìí kélé ìjọ yìí kélé ìjọ yìí kélé ìjọ yìí kélé ìbáyìí kélé ìjọ yìí ó bára wọn mú kò tọ́lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ òun làáfàá yìí sọ lẹ́ẹ̀kan yìí báyìí pé ẹ̀bùn oníṣẹ́ òsàn ọba náà sọ fún ọlẹ́ẹ̀kan pé ká mú ọ̀tàwájí kí ọ̀gbọ́n tó ṣàdúrà ìyẹn ló jẹ́ kí n fi ámì ámì ámì kí n fi wọlé ìyí ò lọ́dọ̀ kò fi ámì ámì fi wọlé kó máa mọ́ yín kó máa mọ́ wa kó mọ́ àwọn tó ti àwọn tó bẹ̀rẹ̀ kó mọ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí ń bọ̀ títí ó fi débi tí ó dé tí ń bọ̀ tó fi dórí àwa yìí ó tún máa wá lọ débi tí ó tún dé káyé tó parẹ́ ó orúkọ yorùbá àfà. Alábí. Alábí. Ìyọ̀wáwí. Afọwákí. Ó ṣe jẹ́. Ọgbọ́rọ̀ kúrúkú kan. Bàbá láwọn gbọ́rọ̀ kan lọ́dọ̀ burúkú lọ́dọ̀ wọn lọ́dọ̀ èèyàn bú. lọ́dọ̀ èèyàn bú láti gbọ́ burúkú. ọjọ́ mi bàbá ní òjò àwọn. ẹni tó bá rọ ọlọ́wọ́ láàyè yóò bà tiẹ̀. ẹni bá rọ ọlọ́wọ́ láàyè ni bàbá ní báwọn ti sọ ẹni pé ti sọ ń tọ̀ òun. tó wá sọ ọ́ sí tí àwọn èèyàn. tó wá sọ ọ́ sí tí àwọn èèyàn. tó fi jẹ́ pé mo gbọ́. tó fi jẹ́ pé bàbá fi gbọ́. ó ní sábà náà jọ mi ọ́nísà ọba náà jọ ọṣẹ́ mọ̀ṣúdì. mi nìyá sábà náà. bàbá òun ni mọ́mí iṣẹ́ èèyàn búgbà alágbàpò fìyánà màdàrú ṣé yóò bá ń sábẹ́ tó fẹ́ ṣé yẹ máa ń ronú nǹkan bẹ́ẹ̀ ọ̀yẹ́ kó ronú nǹkan bẹ́ẹ̀. tó yẹ kó ronú nǹkan bẹ́ẹ̀ débi tí ó wí jáde. bàbá máa ń rorò kúrò sí ìyá ló jẹ́ fún mi. tí wọ́n ń rorò kúrò sí ìyá bàbá wa ìyá ìyá ìyá ìyá ìyá àwa ọmọ mọ́ríkàsì ni. ìyá àwa ọmọ mọ́ríkàsì ni aláàdàrí kí yá ọlọ́pàá wa ṣàlékún kẹ́ wọn. ìyá àwa ṣàlùmá. mọ́mí ṣe ìtura mọ́dà ṣe ìtura ni aláàdà ṣe ìtura ni. ọmọ àgbẹ̀rẹ̀ òní wọn ní gbogbo ọjọ́ kẹ́mi fẹ́ràn sábàdàn. wọ́n ní torí ẹ̀yìn ọ̀bá sọ̀rọ̀ sórí ṣe fẹ́ràn wọn. sábàdàn kò ní àdéyà rẹ̀. àbẹ́ẹ̀ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu èèyàn burúkú. nínú fìyàwó náà. Ọlọ́run wọ láàyè. Ọlọ́run wọ láàyè yìí. Gbogbo ohun tó dáa tí wọ́n fẹ́ bàjẹ́ Ọlọ́run kúkú bàjẹ́. Gbogbo ohun tó dáa táwọn fẹ́ bàjẹ́ Ọlọ́run òkú bàjẹ́. Gbogbo ohun tí wọ́n ń jẹun tí wọ́n ń wò lábẹ́ ibi táwọn bá bàjẹ́ yóò rí báyìí fòkò ní Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀. Ọlọ́run wá ní jẹ́jẹ́ owó ń sẹ Ọlọ́run wọ láàyè yìí owó ní sẹ. Àgbáríjọ Ọlọ́run kò